جاعل الملائكة رسلا أولي أجنحة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر بعبادته وحده ونهى عن الإشراك به في العبادة وأشهد أن نبينا وحبيبنا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه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 eléyìí tí ṣe ẹ̀sìn kan ṣoṣo eléyìí tí ọlọ́run ọba yóò gbà lọ́wọ́ àwọn ẹrú tó bá di lọ́la àgbẹ̀ndàl kìyàmà ìsìláàmù tó ṣe pé téèyàn bá ti kùnà láti ṣe é tọ́jọ́ pé nǹkan míì tó yàtọ̀ sí lèèyàn ṣe tó gbà pé tó gbé pàdé ọlọ́run lọ́la àgbẹ̀ndàl kìyàmà ọlọ́run ọba ọkọ̀ ti sí lọ́wọ́ ni. ìsìláàmù yìí òun náà la fi rán aṣíwájú ẹ̀dá anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ni inna ad-dina 'inda Allahi al-islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà ní islam ọlọ́run tó sọ nínú àyà mi ó ní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan mi tó fi ṣẹ̀sìn tó yàtọ̀ sí ẹ̀sìn islam ọlọ́run ọba ní gbà lọ́dọ̀ rẹ̀ àti pé pàpà gan ẹni tó ṣe nǹkan míì tó yàtọ̀ sí islam yún yóò máa bẹ nínú àwọn ẹni tó ṣòfò tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ dákun kọ́ mẹ́jẹ̀ á kò sí bí yẹn ti ṣe lè ṣe islam téèyàn ọjà ẹni tó ṣe pé ń ṣe bọ́lọ̀ wọn bá ti ṣe ń fẹ́ téèyàn ọba fi lè wá ìmọ̀ nípa rẹ̀ nítorí pé ẹni tó bá fẹ́ fi orí gbanduku tí ò sí mà nínú rẹ̀ tó fẹ́ fi ṣẹ̀sìn kò sí bí ẹ̀sìn yóò ti ṣe ní yí padà mọ́ lọ́wọ́ kó di ẹ̀sìn ìdí nìyí tó fi pàtàkì púpọ̀ ike ká máa wá ìmọ̀ nípa ẹ̀sìn wa ní gbogbo ìgbà ká sì máa sánà láti rí i pé àṣẹ́kù ní àyè aláìmọ̀kan nínú tá ń lò láti fi ṣẹ̀sìn fọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ọ̀kan nínú àwọn sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀njẹ́ Sufyan ibn Abdillah. أو abẹ́ anabi sallallahu alayhi wa sallam oní ya rasulallah qul li fil islam qawlan la as'alu anhu ahadan ghayrak sọ̀rọ̀ kan fún mi ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run nínú ẹ̀sìn islam yìí ní ọ̀rọ̀ tó ṣe pé ntún ní bí ẹlòmíì nípa rẹ̀ má yàtọ̀ sí wa nàbì sallallahu alayhi wa alihi wa sallam. sàábì ó wá bá nàbì sallallahu alayhi wa alihi wa sallam. láti wá ṣe ìbéèrè ìbéèrè tó ṣe pé tánàbí bá ti fún lésì nípa rẹ̀ ààyè ò ní sí láti tún ṣerú ìbéèrè yìí lọ́dọ̀ ẹlòmíì má eléyìí ń túmọ̀ sí pé àwọn sàhábà tẹ rí yẹn ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wá sà wọ́n lẹ́sà ó ṣe wọ́n lẹ́ni tí ó pẹ̀lú ànábì níbi pípolongo ẹ̀sìn yìí níbi lọ sí gbogbo nítorí pé ntí ọlọ́run ọba làkàlẹ̀ fẹ́sìn islam eléyìí tó fi rán anabi sallallahu alayhi wa sallam òun náà ní gbé ẹ̀sìn yìí àfihànṣẹ́ gbọ́wọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n máa jẹ́sìn fún gbogbo àgbáńlá ayé kò sì lè ṣeéṣe kẹ́sìn yọ kàkà ní gbogbo àgbáńlá ayé àfi kára àwọn ẹnìkan tí wọ́n pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam láti tàka àwọn ẹni tọ́lọ̀ wọn bá wá fi pẹ̀lú anabi tọ́ ẹgbẹ́ wọn bá anabi lò gbà wọ́n gbọ́ alukurani lẹ́nu anabi wọ́n gbọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ lẹ́nu anabi wọ́n gbọ́ àgbọ́yé rẹ̀ látẹnu anabi wọ́n kọ́ sunna látẹnu anabi wọ́n kọ́ lílo rẹ̀ látara anabi àwọn sàhábà yìí ọlọ́run ẹlẹ́dàá wá ṣàwọn lẹ́ṣà àwọn náà tún wá jẹ́ni tọ́lọ́wọ́n bá mú ní ojú kòkòrò ńlá láti máa nímà nípa tí wọn ò nímà nípa rẹ̀ ọ̀nà kan gbòógì téèyàn sì fi mantí ọ̀mà òun náà ní kó ṣèbéèrè. láwùjọ tiwa lónìí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ nǹkan ló ṣókùnkùn sí ọ nínú ẹ̀sìn ọlọ́run àwọn nǹkan tó àmọ̀ nípa rẹ̀ nínú ntọ́lọ̀ wọn bá ní ká máa fi sí òun ọlọ́jà ń ti rẹ́rẹ́ ṣùgbọ́n ìwọ náà bira rẹ léèrè bí ntọ́ àmọ́ ti ṣe pọ̀ tó yìí ẹ̀mẹ́ ló lo gbójú tó tún gbọ́ àyà láti ṣe ìbéèrè nípa ntọ́ àmọ́ nípa rẹ̀ tí bá gbọ́ aláàgó ló fi máa wòra rẹ pé wọn náà ti máa ntọ́ àmọ́ ẹnìkan kan sọ̀rọ̀ pé ọ ọ bó láti ṣe bọ́tún náà lọ aláwa ni baba alágbájá ń béèrè ìwọ náà bá máa rẹ́rìn ìwọ náà alára tó ti kọ́ ọ̀dà mà àmọ́ ọmọ afọ agbo aláàgbo ọmọ fi rẹ́rìn nítorí ti mú kí baba alágbájá rẹ́rìn ó túmọ̀ sí pé ìmọ̀ nípa nǹkan yìí nǹkan tásẹ̀rẹ̀ nìjọ́ yẹ ká pé gbogbo wa ti mà àmọ́ wọn ọ̀ma kí ló mú ọmọ wa béèrè ọ̀ ń tanra rẹ̀ dànù láwa tó ṣe pé tá a bá fẹ́ máa ṣiṣẹ́ shoemaker bí èèyàn ti ṣe ń fojú wò pọ̀ rọrùn ẹnìkan nu wò tó bẹ́ẹ̀ tí wọ́n kàn lọ fowó gba ṣọ́ọ̀pù tí ó sì rárú àwọn abẹ́rẹ́ tí wọ́n máa fi rán bàtà ó ní ó tún fowó ra ẹ́ńjìnì tí wọ́n máa fi gbẹ́ ìsàlẹ̀ bàtà tí wọ́n kàn lọ jókòó síbẹ̀ pé ṣúmẹ́kà àwọn èèyàn kan máa sọ bàtà gbé fún ọ èyí tó ti fẹ́ já tán wọ́n kọ́ gbé fún ọ láti dán ọ ọba kúkú já tán rìpíárà ta ni ó tún kẹ̀kẹ́ sí tọ́ba kẹ̀kẹ́ jẹ́ gbogbo lẹ́yìn ní ọgbọ̀n parẹ́ kí lè tó sùn lónìí ẹnìkan sí ṣọ́ọ̀pù sísàlẹ̀ owó dé ó lóun ṣe ṣú mẹ́kà kọ̀mọ́ ṣú ṣe má bà bàtà rẹ jẹ́ má gbé lọ ọ̀dọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni òkúta ọba níbi tí ò lérò báwo wá lẹ́sìn wa ẹ̀sìn Islam ìwọ fẹ́ ṣe ọfẹ́ ṣe lásèkèrè ọfẹ́ ṣe lásèlà kó o lè bá a là láyé kó o là lọ́la kìyàmà ọ̀ mà nípa rẹ̀ ojú wa máa tì ọ́ láti ṣèbéèrè nípa dọ́ọ̀mà nípa rẹ̀ torí àìbámà wọ́n má lọ jẹ́ pé ntọ́ fẹ́ ṣèbéèrè nípa rẹ̀ yìí eŋti ìmà nípa rẹ̀ ti yé tó lórí tẹlẹ́mù àwọn èèyàn ni wọ́n máa jẹ́ polúwa rẹ̀ wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ àfi ti ń dọ̀ ọ́ láàmú kọ́ni wọ́n tó mọ nǹkan kan nípa ẹ̀sìn rẹ olódo burúkú ó sì tún fẹ́ gba rẹ̀ ẹ̀sìn náà sórí rẹ̀ àmọ́ òní ṣèbéèrè ńpa rẹ̀ kí wọ́n là wá jámọ́lẹ́gbẹ̀ẹ́ sàhábà sàhábà tóbi púpọ̀ tí tóbi tí wọ́n tóbi àyè ńlá tó lọ́wọ́ bá gbé wọn sí kò mú wọn kúrò ẹnu láti ṣèbéèrè nípa gbogbo tí wọ́n bá mọ̀. sàhábà wa bá nàbì sallallahu sallam wọ́n ya Rasulullah ẹ̀kọ́ ńlá nìyẹn ẹ̀kọ́ ńlá nìyẹn ká fọlá fẹ́ni tọ́lọ́wọ́n bá fọlá ká pọ́n ẹni tọ́lọ́ wọn bá pọ́n lélé bóyá àwọn náà ti ẹ̀jẹ̀ nípìn nínú àpọ́nlé àwọn kan wá bá nàbí sọlá àti àwọn kan wá sọ pé ìwọ ń tiẹ̀ ìwọ ń tiẹ̀ ó dájú pọ̀ gbádùn ìwọ ń tiẹ̀ ẹ pé èdè ti ń sọ pé tí ìbá kan ṣe pọ̀ sọ pé ọlọ́run sí ọlá nàbí màmá sẹgbẹ́ rẹ ìtumọ̀ rẹ̀ nu kò sọ pé ìwọ ń tiẹ̀ fànàbí ya Rasulullah ọjọ́ orí kọ́ lọ́wọ́ bá fi tó. gbajúmọ̀ kọ́ lọ́lọ́run ọba fi pín ọlọ́run ọba ló máa ń sẹ̀sà ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ láti jẹ́ ìránṣẹ́ rẹ̀ Allahu yastafi minal malaikati rusulan wa minan nas sísà lẹ́sà lọ́lọ́run ọba máa ń sa àwọn aránṣẹ́ rẹ̀ lẹ́sà láti inú àwọn màláìkà àti nínú àwọn èèyàn mo gbọ́n mo sì lóye kọ̀sọ̀yàn di ránṣẹ́ ọlọ́run ọlọ́run ti panlé kí ló tún á sẹ́kù àfi tí yẹn bá fẹ́ jẹ́ sakọ́jìyà àmì ah, ò lè pè é ní ìrànṣẹ́ ọlọ́run àmì ah, àti pè é ìrànṣẹ́ ọlọ́run abẹ́rẹ́ tiẹ̀ gbọ́rọ̀ ajẹ́pọ̀ jẹ́ kẹfẹ́rí nìyẹn ọba ti gba anabi sallallahu alaihi wasallam ní ìrànṣẹ́ ọlọ́run kẹfẹ́rí ni ọ láti máa bá lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀nrangàdà kó o fi kúkọ́ wọ jahannam. akramakumullah sọ́mà fẹ́ bá anabi sọ̀rọ̀ yàtọ̀ sọ́mà fẹ́ bá wa kúrúntù sọ̀rọ̀ ya Rasulullah ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run ó sì rí dájú nígbà náà bí tó ń bá sọ̀rọ̀ ọ wà àwọn ajú rẹ nígbà tó ń sọ pé ya Rasulullah nítorí pé tó o bá sọ bẹ́ẹ̀ lónìí yìí báyìí ó ti ṣẹbọ sọ́lọ̀ nítorí pé ńgbà tó bá sọ pé ya Rasulullah lónìí ìtumọ̀ rẹ̀ ni pé mò ń pe ìwọ ìránṣẹ́ ọlọ́run ṣe nǹkan báyìí fún mi lójú ayé rẹ̀ gan a gbọ́dọ̀ pé kó ṣe nǹkan kan fún wa tí ò lágbára láti ṣe nítorí pé tá a bá ti béèrè irú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà tó wà láyé láàyè á dọ̀sẹ̀ bọ̀. ìjọ àzọ pé ya Rasulullah bùnmi lọ́mọ ya Rasulullah jẹ́ ńlówó ya Rasulullah jẹ́ ńwá àlìjánà ó ti ṣẹbọ sọ́lọ̀ nítorí pé gbogbo nǹkan yìí a kì í tọrọ rẹ lọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ Ọlọ́run nìkan tọrọ rẹ ìwọ wà ń bẹ anabi wà wájú ọba ya muhammad a ò lẹ́kọ̀ọ́ nìyẹn aróko ló máa ń ṣe bẹ́ẹ̀ láyé anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn sàhábà ni a kì í tètè dá wọn mọ̀ ipa aróko ní lágbájá àfi tó bá yanu tí ń bí anabi léèrè yọba ni ya muhammad ọ̀ ok àwọn tá a wí látọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu nínú wọn ti dààmú pariwo kò lélẹyìí kò gbé sára àgbòrò torí bá pe anabi oní ya Rasulullah ya Nabiyallah ìrẹ anabi ọlọ ìrẹ ìránṣẹ́ ọlọ báyìí larakùnrin yìí ṣe ó ní ìrẹ anabi sallallahu alayhi wa alihi wa sallam kulli fil islam qawlan mọ n fẹ́ kó sọ̀rọ̀ ká fún mi nínú islam yìí la as'alu anhu ahadan ghayrak tí n tún ní bí ẹlòmíì léèrè ma nípa rẹ̀ ní bí ẹlòmíì léèrè ma nípa rẹ̀ lẹ́yìn wa anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ ló yẹ ká àná ọmọ ṣe jama ó yẹ ká máa dàgbà gbọ́n ká máa pẹ́ nínú islam kó yẹ wọ́n máa lékún sí i ká má jẹ́ pé bá a ti ṣe wà lẹ́sìn iná la tún wà lónìí nítorí pé tá a bá máa dàgbà gbọ́n ká máa pẹ́ nínú islam tún lóye sí i ojú kan náà iná la máa wà á rí pa àṣàǹfààní kankan akànjẹ́ mùsùlùmí tí ọ̀la gbọ́yé ń pa ẹ̀sìn rẹ̀ ni ìwọ náà lára nǹkan tó o bá mọ̀ nípa rẹ̀ nínú ẹ̀sìn islam ìwọ fúnra ara rẹ̀ dára rẹ̀ rí wípé wọ́n wọ sàárè ìwọ ni wọ́n dà bi léèrè ìwọ ni wọ́n dà dá lẹ́jọ́ ẹjọ́ tiẹ̀ kò ní í ṣe pẹ̀lẹ́jọ́ ẹlòmíì ọ̀la rẹ kò ní í ṣe pẹ̀lú ọ̀la ẹlòmíì ìjákulẹ̀ rẹ kò ní í ṣe pẹ̀lú ìjákulẹ̀ ẹlòmíì ìwọ tó mọ́ra rẹ pẹ̀lú kọ bàbá rẹ tó fi dá yàtọ̀ ìwọ máa bira rẹ léèrè ń báyìí báyìí báyìí nínú ẹ̀sìn kò yé mi fẹsẹ̀ lẹ́sẹ̀ báwọn ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn asalaamualeykum. As waaleykum salaam ẹ dákun àwọn àbẹ̀rẹ̀ nípa àwọn nǹkan kan tí ò yé mi nínú ẹ̀sìn ló gbé mi wá tá a bá ti dẹni tí ń ṣe bẹ́ẹ̀ ìlọsíwájú tó ga ti bá wa láwùjọ wa nù nítorí pé tá a bá ti ka ẹ̀sìn wa kún ojú kòkòrò wọn máa lékún sí i láti máa ń tá a mà lánàá lónìí a wàá gbìyànjú wípé ìsọwọ́sẹ̀sìn wa ojoojúmọ́ ni ó tún máa dá a sí i ojoojúmọ́ ni ọmọ dámárán sí yàtọ̀ sí kéèyàn wá jẹ́ pé ìmà ìsìn ní béèrè ìmà ìní béèrè odó lèyàn ọmọ fi sin lọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wò sì fẹ́ ká máa fa ìmà kan àti ojú dúdú ká máa fi ṣẹ̀sìn fún un torí pé ìmà kan àti ojú dúdú yóò máa gbé ẹ̀sìn wa dà sí kòtò ni yóò máa já pé aṣebi aláìṣe aṣegbára gbóná fìyà jẹra wa ni. torí e! ọlọ́run ọba ti sàánú rẹ gbogbo àdúgbò yòówù tó ń bá ń gbé láyé yìí ó rí i pé ò rí jìnnà tó fi rẹ́nìkan tó mọ̀ nípa ẹ̀sìn lọ́ọ́ bá kó béèrè ń tọ́ bá mọ̀ lọ́dọ̀ rẹ̀ ojú ń tì ọ́ ẹsẹ̀ ń tì ọ́ láti gbé lọ sọ́dọ̀ ẹni tó ṣe wípé ó ṣe béèrè nípa ntọ́ ọ̀mà nípa lu àǹfààní tó ti ń ṣe lọ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ bàbá imam ní mọ́sálásí yìí torí pé èrò wa eléyìí tó tẹ̀wọ̀n jù ó ní pé wọn kàn lè sàdédé fìyàn sí àlìmáàmù mọ́sálásí láì jẹ́ kó nímà nípa ẹ̀sìn tayọ àwọn èèyàn yòókù tí wọ́n jọ máa ṣẹ̀sìn lọ. lọ bí ìmáàmù yẹn nǹkan tí ò yọ nǹkan báyìí báyìí ò yé mi ó náà ṣàlàyé fún ọ ibi tó bá yé dé ó rí pé òye rẹ yóò lékún tọba bá sì rí i pé kò ma lọ sọ́dọ̀ ẹlòmíì wa lọ mọ́sálásí mi tó tún mi ní jìnnà tó fi ṣe alábàápàdé ẹni tí ó lè ṣàlàyé ntọ́ ọ̀mà fún ọ ilé ìlọ yẹ ká máa sojú kòkòrò rẹ, èyí ṣe pé ah, àsìkò kaṣú la wà yí báyìí ọ̀nà wo la lè gbé gbà àti gbogbo láǹdí wa gbogbo wọn ti fẹ́ kó níbo la tún lè lọ ẹ eh, àfi ká lọ ẹ ya," ọ̀fà ńkọ́ ẹ wọn ní tògómọ̀sọ lọ dáa jù àpàrọ̀ rẹ̀ náà ní pé tògómọ̀sọ gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tó ń bá kàn ń kọ́ ni. mo fẹ́ wówó mo fẹ́ ní ìmà nípa ẹ̀sìn rẹ ó pàtàkì ju gbogbo ọ̀rọ̀ lọ nítorí pé tó o bá mà nípa ẹ̀sìn rẹ rẹ̀ kìí ṣe tó ṣe pé yóò kó bọ́ ọ láyé yóò fa wàhálà fún ọ tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmù à ń bùkátà ká máa ṣe béèrè ń pantá àmà nípa rẹ̀ ẹ wò sọ láti tọ́lọ̀ ní ká máa ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ yìí èèyàn mélòó nu wa lọ́dà mọ̀ èèyàn mélòó nu wa lọ́dà mọ̀ ibi táàsì rí òtítú òun náà níjọba ní kó wá ṣe sọ láti fi ṣe àpèjúwe bó ló yẹ káwa náà máa ṣe fún wa gbogbo tí wọ́n ní ká máa wí jẹ́jẹ́ ẹ máa wí sókè ká gbọ́ ó rí i pé bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ó ti dàrú mọ́ ọ lọ ọmọ nǹkan kan tẹ̀yẹ̀ máa wí ń bẹ̀ Allahu akbar kan ọ̀pọ̀lọpọ̀ máa sọ kí ló dé tó àá ní tèbéèrè nípa tó ọba mà nínú ẹ̀sìn rẹ̀ sàábé tó ń ga ni ń tèbéèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam sọ nǹkan kan fún mi nínú islam eléyìí tó jẹ́ pé tó o bá ti wí fún mi ntún ní bí ẹlòmíì léèrè nípa rẹ̀ má lẹ́yìn wa ànábì muhammad sallallahu alaihi wa alihi wasallam náà tàlàbà tún á bì tàlàbà tún bì ọlọ́run ní kí á jọ gbélé ayé pẹ̀lú ànábì lásìkò kan náà tàlàbà tún máa bì ànábì láàmà bì nítorí pé ńlọ́lọ́ ń sọ alukur'ani kalẹ̀ fún olóńsàlàyé alukur'ani fún wa pẹ̀lú súnà rẹ̀ àti ìṣe àti ìwà àtẹ̀sìn rẹ̀ ìnífín sàlàyé alukur'ani àtọ̀rọ̀ ẹnu rẹ̀ òun náà lẹni tó ṣe pé tá a bá ti bi léèrè àlókè mi màlẹ́yìn sámà sàábà yẹn nǹkan tó sọ ntó ti yé ní sọ àmọ́ ń sọ nítorí kẹ́ni tí ọmọ ò lè bá a mọ̀ wípé lẹ́yìn ànábì kò sẹ́ni tá a tún fẹ́ bi léèrè ma torí táwọn ẹbí bá sọ fáínà ni ìnú wa fẹ́ ẹ mo bi ànábì léèrè àmọ́ àlàyé tó ṣe fún mi ò tí ì tẹ́ mi lọ́rùn tó kí lẹ́yìn fẹ́ sọ àkọ́tí ọlọ́run bá o tí ọba tí ọlọ́run ọ̀jẹ́ mùsùlùmí nù ọlọ́ni wa ma kana lil mu'minin ma kana lil mu'minin wala mu'minatin idha qada Allahu amra an yakuna lahumul khiyaratu min amrihim kò tọ́ sí olùgbàgbọ́ òdodo lọ́kùnrin tàbí olùgbàgbọ́ òdodo lóbìnrin tọ́lọ̀ ń bá dájọ́ àbánabi bá ṣe dájọ́ kan kí wọ́n wá sọ pé mo fẹ́ sẹ́sà ṣé kí n gbà àbí kí n má gbà orí ibu ní jẹ́bẹ̀ kọ́lọ̀ mọ́ sí wa lọ lórí ibu tẹ́lẹ̀ yìí bá yé wa ajá pé kùdìẹ̀kùdìẹ̀ wa ara ibi tó kù sínú ó ń bùkátà káwa náà tagiri níta àbámọ̀ ká máa ṣèbéèrè nípa rẹ̀ ọmọ wa ṣèbéèrè ní ṣíṣèbéèrè ẹni tí ń béèrè nípa ntí ọmọ kì í ṣe ìbéèrè ẹni tí ń béèrè nípa tó ti mà tẹ́lẹ̀ tọkàn fẹ́ bẹni tí ń bi léèrè lásìkò jẹ́ o sì gbọ́dọ̀ máa ṣe béèrè ní ìbéèrè pọ̀ fẹ́ dá ẹni tó ń bi léèrè lágara ọfẹ́ mabi tọ́màtò ọfẹ́ mabi tọ́màtò o sì fẹ́ ma àwọn nǹkan tí ọ mà nítorí pé wọ́n ti mà tẹ́lẹ̀ náà ọkàn fẹ́ dá lágara ni rárá ọ máa ṣe béèrè nípa nǹkan tí wọ́n mà lérò wípé tí wọ́n bá fi lè ṣàlàyé tí wọ́n ti mà fún mi mo ṣetán láti máa fi tí wọ́n bá kọ́ mi ṣèwà kù bẹ́ẹ̀ ni múmìnì máa ṣe múmìnì ẹ̀bẹ̀ nìkan lásìkò jẹ́ múmìnì èsì ṣe ẹni tí ó máa ṣe béèrè ìbéèrè rádaràda eléyìí tí ò láǹfààní ìbéèrè rádaràda tí ò láǹfààní kọ́ máa béèrè pé tètè yẹn bá fẹ́ rẹ́ ni tètè dandan ni kéèyàn yọ ọ̀tà ni àbẹ́yìn lè má yọ ọ̀tà kásì jẹ́ pàǹrẹ́ ni ìwọ́lọ́mọ ọ̀bá yọ

ọ̀nbẹ nínú jawami'ul kalim àwọn gbólóhùn eléyìí tó kéré jọjọ ṣùgbọ́n tó ṣe àkójọpọ̀ àwọn àtúmọ̀ ńláńlá sínú eléyìí tọ́lọ̀ fi ta anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam lọ́rẹ̀ anabi ọba wa sọ̀rọ̀ lọ́rọ̀ tó ṣe pé gbólóhùn tó wà nínú rẹ̀ ó kúrú jọjọ ṣùgbọ́n nígbà tí àwọn onímọ̀ àti olóye tó bá fẹ́ ṣe àlàyé ọ̀rọ̀ tó kúrú jọjọ yun á rí i pé ọ̀rọ̀ ó ti kúnlẹ̀ rẹpẹtẹ pé kí á ń ṣàlàyé látẹ̀kan ọ̀rọ̀ tó wà wájú wa yín náà ni ọ̀rọ̀ mélòó wà lànà bí sọ tẹ́fi gbogbo adúrú eléyìí sàlàyé rẹ̀ ó là á tún gé kúrú ni o nítorí pé ọ̀rọ̀ tánà bíbá wa sọ ọ̀fẹ́ ó sì gùn jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni nínú oore tọ́lọ̀n sí fànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nìyẹn tọ́lọ̀n ò sí fànàbí mi nínú àwọn ànábì tó ti síwájú ó ní òtíìtò jawami alkalim ọlọ́run ọba fún mi ní àwọn gbólóhùn kúkúrú eléyìí tó ṣe àkójọpọ̀ àwọn àtúmọ̀ tó gùn tó gùn jọjọ nínú oore tọ́lọ̀n sí fànàbí nù sallallahu alayhi wa alihi nítorí pé tí làákà ìbá ti pé tá pín ọ̀rọ̀ ẹnu máa kúrú pípọ̀ ni tẹ́bá ti di téèyàn sọ̀rọ̀ tọ́pọ̀ ó túmọ̀ sí pé làákà rẹ̀ ó ti jiná pín àmọ́ tọ́rọ̀ bá ti pọ̀ jù ó túmọ̀ sí pé làákà rẹ̀ ó ti jiná tó ọlọ́run ọbọ̀ wàá dá dúró lórí eléyẹn fanabi sallallahu alayhi wa sallam pé nítorí pé làákà rẹ ti jiná pinni áá ah, ah, oore ńlá tọ́lọ̀ ń ṣe fún un yàtọ̀ sáwọn anabi yòókù òun náà ni pé ọlọ́run fún láwọn ọ̀rọ̀ kúkúrú sọ pé tó bá sọ ọ̀rọ̀ kúkúrú yun ìtumọ̀ tí ó kó sínú yóò ti papọ̀ jù. qul amantu sọ pé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ fún mẹ́sàkì lẹ́yìn náà kò dúró déédéé nínú àwọn ẹ̀kọ́ tó wà nù eléyìí òun náà ní pólùmọ̀ níwọ̀ náà ìwọ náà nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba wa ẹnìkan wá fẹsẹ̀ lùsẹ̀ ọwọ́ sọ́dọ̀ rẹ láti wá ṣèbéèrè nípa tí ọmọ nípa rẹ̀ ọgbọ́dọ̀ rí ipò gbìyànjú láti dá lóhùn má fi sakọ má fi pe lágídégun má pàtì sórí ìdúró mama máa pe ọ ah, ah, ọwọ́ tí ni ọ̀rọ̀ ẹ̀yìn èèyàn yìí ti ọ ń ọ ọdúró ah, ẹ ṣébí kọ́ mọ̀ náà ló fi wá alásọgbanu sọ fún nǹkan tí ọmọ yẹn inú dùn pẹ̀lú ògùn ọlọ nítorí sọ fún ó rí náà sí fi ṣe gbìyànjú láti rí i pé nípa eléyìí ó ti dópin nínú ayé òun nǹkan míì lókùn tó tún béèrè nígbà àbúrò máa fi sakọ bẹ́ẹ̀ lẹ́nìkan wọnú mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ọba gbanabi jókòó pẹ̀lú àwọn sàhábà rẹ̀ òun náà sì wọlé ó ṣe sọ̀láàtì rákà méjì gbà tó parí sọ̀láàtì rákà méjì ọwọ́ abánabi sallallahu alayhi wa sallam ó ní asalaamu alaykum anabi dalu anabi wa ni irji' fasalli fa innaka lam tusalli lọ́ọ́ ṣe sọ̀láàtì ó tí ṣe sọ̀láàtì ọba lọ padà ṣe sọláàtì mi ó tún dé ó tún sálámà anábì tún ní lọ padà ṣe sọláàtì ó tí ì ṣe sọláàtì bẹ́ẹ̀ ló tún ṣe lórí ẹlẹ́kẹta ó ní àwọn anábì èmi ò mọ sọláàtì ṣe jù báyìí lọ ẹ wá kọ́ mi báyìí la anábì kọ́ anábì ọ̀bà lásìkò jẹ́ ẹlẹ́jọba ti mẹjọ ẹlẹ́bi àbùrọ̀pẹ́ lórí ìkúnlẹ̀ èèyàn sọ fún ọ pé mà kọ́kọ́ ni ṣebí wàá mà bẹ́ẹ̀ la anabi sallallahu alayhi wa sallam ni wọ́n sọ fún mu'adh ibn jabal radiyallahu anhu lọ́jọ́ kan anabi kpọ̀n sórí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n á ní wọ́n Mu'adh sọ ọmọ kí ni wọ́n ọlọ́run lórí àwọn èèyàn sọ sì má kílẹ̀ tọ́ ọlọ́run lórí àwọn èèyàn ah, Mu'adh ni ọlọ́run àtànábì lọ́mọ o ó ti fi hàn pé mi ọ̀mà ẹ ṣàlàyé fún mi nù ànábì ni tọ̀ ìwọ ọlọ́run lórí àwọn èèyàn an ya'buduhu wa la yushriku bihi shay'a kó wọ́n máa sin lónìí kan kó wọ́n máa fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ kí wọ́n lè tó àwọn èèyàn lórí ọlọ́run Allah yu'adhib man la yushriku bihi shay'a kọ́lọ̀ wọn máa fi ìyà jẹ ẹni tó jẹ́ pé kìí fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. sáré bí bá ti ṣe béèrè lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti máa ń máa dáhùn ni sáré má jí náà igi tó ṣe pé kò sí nǹkan kan lára rẹ̀ àfikọ́jẹ́ pọ́ láǹfààní nǹkan kìí sì jábọ́ lára rẹ̀. gbogbo kálukú bá ń wọra wọn. ẹ wá dáhùn àmọ́ alábìíní gi dàbí nù ni. kò sí nǹkan kan lára igi dẹ̀bínú tí ó ṣàǹfààní gẹ́gẹ́ bí igi àgbọn lọ́dọ̀ tiwa náà ni gẹ́gẹ́ bí igi èkùọ́ lọ́dọ̀ tiwa náà ni nítorí pé gbogbo nǹkan lára rẹ̀ ló ṣàǹfààní nǹkan kan sì jábọ́ lára rẹ̀ kèé rúwé kèé wọ́wé kèé wọ́wé ambosibosi káàkó yóò rúwé lẹ́yìn rẹ̀ orí ipò rúwé náà ni òkò ní wọ́wé dálẹ̀. Ibn Umar gbàtà níbi wa ni kì í dẹ́bi ni Ibn Umar wa ń sọ fún bàbá rẹ̀ mo sì fẹ́ sọ mo fẹ́ sọ mo mọ pé kì í dẹ́bi ni mo fẹ́ sọ bàbá rẹ̀ tó o bá gbé ẹnu ẹ lọ ọfẹ sọ. ọmọ nǹkan dákun pẹ́lú lọ tó o bá lọ sọ ní kálọ̀ bí o tó sọ ọmọ ríru dáadáa tí n bá ṣe sí ọ lónìí. wọ́n ti wá wí tán wá mo ti fẹ́ sọ ọmọ olódò tó jáde nínú ìdánwò wàhálà kìtàn tó wá ah! mo ti fẹ́ kọ́ ẹgbọ́rọ̀. <laughs> ọmọ ẹgbẹ́ mọ fẹ́ kọ́ lọ lé ewu náà ni wọ́n máa tiẹ̀ fún ọkọ gbà ni mo fẹ́ sọ bàbá mo fẹ́ sọ. ó túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam tẹ́ni tí ń kọ́ lẹ́kọ̀ọ́ bá ti fi hàn pé ntẹ́ nkọ mi ò yé mi ntẹ́ bí mi ò yé mi anabi máa ṣàlàyé ni bẹ́ẹ̀ náà ló káwa tá nkọ́ yẹn lẹ́kọ̀ọ́ náà rí yẹtí pé ká máa dáhùn yẹn lágara gbogbo gbà ẹ ẹ sọ ẹ máa báyìí báyìí báyìí alùpùpù adáké ẹ lè sọ̀rọ̀ àmà ẹ ṣàlàyé fún akọ̀bùrú ń gbọ́ ọba ọdún mẹ́ta ti ń bọ̀ eléyìí ti pọ̀ jù ọdún mẹ́ta ti ń bọ̀ ẹlòmíì ó ti kú ọdún mẹ́ta ti ń bọ̀ ẹlòmíì ó ti fìlú lẹ̀ ọdún mẹ́ta ti ń bọ̀ àárẹ̀ oṣù ẹlòmíì kò ní gbọ́rọ̀ mọ́ ayélujára tètè ṣàlàyé fún wa torí ẹ̀ anábì dá sàhábì yìí wọ́n dá lóhùn wọ́n lè kúl amantu sọ pé mo gbọ́ lọ́n nǹkan lọ́jà torí pé àwọn èèyàn máa ń sọ pé mo gbọ́ lọ́n gbọ́ pẹ̀lú ẹnu tí ò ní sí ìgbàgbọ́ òdodo nínú ọkàn wọn tí o bá fẹnu sọ pé mo gbọ́ lọ́n gbọ́ tí ìgbàgbọ́ òdodo yìí tí ò wọnú ọkàn rẹ ìgbàgbọ́ àwọn amúnáfìkì nìyẹn alladhina amanu bi afwahihim walam tu'min qulubuhum àwọn gbàgbọ́ lórí ahọ́n ni ṣùgbọ́n ìmánì ò sí nínú ọkàn wọn múnáfìkì ni ọlọ́run tí mùmíní bá fi lè sọ pé mo gbọ́ lọ́n gbọ́ ọ̀ràn àyàn ni kó jẹ́ pé ìgbàgbọ́ yẹn jáde láti inú ọkàn ni ahọ́n jẹ́rìí sí tó wà ọkàn eléyìí ni ń pè ní gbàgbọ́ tó bá la ti gbọ́ kò dénú eléyìí ọ̀gbọ́ lọ́wọ́n bá sọ pé mo gbọ́ lọ́wọ́n bá gbọ́ kó jẹ́ pé ìgbàgbọ́ rẹ ohun tó wà nú rẹ làhán wí jáde bẹ́ẹ̀ tí ìgbàgbọ́ bá ń bẹ nù ọkàn ṣùgbọ́n tá a kọ́lẹ̀ níbi àti lè wí jáde ẹ̀rù àwọn èèyàn yìí ń bà mí tó ń bá lọ pera mi wọ́n lè pa rẹ̀. ọ̀wá sọ jáde rí ọ sọ pé ashhadu an la ọ sọ jáde lẹ́nu rẹ̀ jẹ́rìí kò sí nǹkan kan tọ́tọ́ láti sìn lódodo yàtọ̀ sí lè wí jáde lórí ahọ́n rẹ̀ nítorí ìbẹ̀rù rọ́. ṣé náà ń pè firawuna ó gbàgbọ́ lọ́kàn rẹ̀ dáadáa tí pọ́lọ̀ ńlá gbọ́dọ̀ sùn ó sì mà dájú sáká lọ́kàn rẹ̀ pọ́lọ̀ òdodo pé méjì ṣùgbọ́n wajahadu biha wastaqanatha anfusuhum zulman wa uluwa wọ́n kọ ìjọ kan Allah ipò nìkan la gbọ́dọ̀ sìn lódodo wọ́n kọ lórí ahọ́n ṣùgbọ́n ọkàn wọn mà dájú sáká pé bó ti ṣe rí nù kí ló fà á tí wọ́n fi takun tó wà nínú ọkàn wọn ìdí tí wọ́n fi fa hàn takun tó wà nínú ọkàn wọn ni àbòsí àti gbéraga eléyìí túmọ̀ sí pé ìgbàgbọ́ ò lè jẹ́ ìgbàgbọ́ àfi kó wà nínú ọkàn kó sì tún jáde lórí ahọ́n ẹni bá ń sọ pé mo gbàgbọ́ tí ìmánì yóò sí lọ́kàn rẹ̀ mùnáfìkì nìyẹn ẹni tí ìmánì bá ń bẹ lórí ọkàn rẹ̀ tí ó lè fa ahọ́n sọ pé mo gbàgbọ́ ìmánì fìràwọ̀nà nù ẹ̀yin náà sì mọ̀ pé ìmánì fìràwọ̀nà nù kò síbi tó padà gbé sí àfiná annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyyan wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda al-'adab ọlọ́ọ̀ni láti lọ́wọ́lọ́wọ́ tí fìràwọ́nà ti kú wọ́n ń gbé wọn wọ́n gbé ara wọn raná ní gbogbo àfẹ̀mọ́júmọ́ àti ní gbogbo ìrọ̀lẹ́ tó bá wá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà ọlọ́run wá gbé fìràwọ́nà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọnú yà eléyìí tó le koko ṣáájú kíjọ́ ji ó tó dé àwọn tí ń bẹ nu náà ọlọ́ọ̀dàkùn mọ́ yà wá lọ́ọ́ máa tó bá jẹ́ pé ru imáni Fìràwọn lọ́ba ń gbé ká oláwọn èèyàn wá lè yóò bá èèyàn lè pé ààrẹ mùsùlùmí bá náà lọ́ba wọn náà nítorí pé ha làgbọ́tọ̀ sọ láyé ọ̀sọ̀ ashadu an anna muhammadan abduhu wa rasuluhu talo lọ ń bẹ̀rù sáwọn lálìjáná ni tá lọ ń bẹ̀rù sáwọn nínà ni pàápín téèyàn lè fi dẹ́rù bọ́ láyé yìí ni pé ń pọ̀ ọlọ́run ni ó sì ní kó rí ọpa ọ̀rọ̀ àti torí bàbá òfò ìyá àdánù ọ̀wọ́ á lè kéde pé mùsùlùmí lèmi mùsùlùmí lèmi nǹkan sí ọ ńgbà tí kèfèrí láti pera rẹ̀ lọ́mọ aná kò tínú láti pera rẹ̀ ń kẹfẹ́ ni ó tún lùlù tí ó tún jọ ń tàbí reke kí wọ́n á ní bà wọ́n lẹ́rù láti sọ pé mùsùlùmí lèmi. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون ẹ sọ fún wa ẹ̀yin ẹni tá a ti fún ní tírà ṣáájú àwọn mùsùlùmí ẹ wá ẹ̀yin yahudi àti nasọ́ra ẹ jẹ́ wá sí di gbólóhùn kan tó ṣe dọ́gba láàrin àwa àtẹ̀yin kí ni gbólóhùn náà ń sọ ó láwa àtẹ̀yin a gbọdọ sí nǹkan kan àyàfi allah a sì gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú allah tẹ́ ẹ bá wá kọ̀ láti wá sí di gbólóhùn tó sọ wá di tó sọ wá di sàwáwì ẹlẹ́ẹ̀fẹ́ níta yìí máa ṣe. ẹbọ tẹ̀sí lẹ́ẹ̀máa sìn àwọn ànábì tẹ̀sí lẹ́yìn ọlọ́run lẹ́ẹ̀máa sìn ẹ sọ fún wa pé ẹ jẹ́rìí sí bí anna mùsùlùmí mùsùlùmí là wà ẹ jẹ́rìí sí pé mùsùlùmí là wà kí ni ń bọ̀ lẹ́rù láti pera rẹ̀ mùsùlùmí kí ló dé tó lè wí jáde lẹ́nu pé èmi gbọ́ lọ́wọ́n ọba gbọ́ mo ṣe kèfèrí sí gbogbo nǹkan míì tí wọ́n ń lẹ́yìn ọlọ́ ta ni mú yàn sí lẹ́yìn àbọ̀ fẹ́ wà lìjánà ọ̀ mọ́ntán pè lálìjánà àbọ̀ rò pé wọ́n pè ọ sí pati wọn pè ọ sí pati ni wọ́n pè lálìjánà yìí ẹni tó bá ti wà alìjẹ́nà oríire láéláé ẹni bá kùnà tí ọ̀rọ̀ alìjẹ́nà orí ibu láéláé ni kọ́lọ̀ mọ̀ sí wa ló lórí ibu. kúl amantu billah ìwọ náà lọ fi ìgboyà kó fi kọ́ ọ̀rọ̀ rẹ sọ fún wọn níbi tí gbogbo wọn bá ti sọ pé ọ òun ọmọlẹ́yìn oṣù lòun o eléyìí ó ní ọmọlẹ́yìn pọ́ọ̀lù lòun eléyìí ọlọ́jọ́ sátidé lòun eléyìí ó abọ́ rẹ̀ lòun eléyìí ó lòun eléyìí olólóró lòun ìwọ sọ fún wa pé wa ana muslim mùsùlùmí lèmi kárakálu kọ balẹ̀ elu wa ń tì ọ́ láti sọ pé mùsùlùmí ni wọ́n dájú pé ọ fẹ́ wà lìjẹ́nà nìyẹn torí pé tó fẹ́ wà lìjẹ́nà èyí ti jù ṣe islam tó bá fẹ́ wà lìjẹ́nà òní máa gbéra rẹ pamọ́ ṣe islam nígbà tí èsì pé wọ́n ni ànàjáṣí ànàjáṣí ọba alẹ́ habasha sẹ́mọ́tò ṣẹlẹ̀ sùn gbàtà nàbì sallallahu alayhi wa sallam tọ́gbà fáwọn sàhábà rẹ̀ pé kí wọ́n ṣe hijira lọ sílẹ̀ habasha. habasha yẹn áfíríkà wa yìí ni òun ni wọ́n ń pè ethiopia lónìí àmọ́ ńgbà yẹn ethiopia eritrea méjèèjì ní jẹ́ habasha ìgbà táwọn mùsùlùmí ṣe hijira wá síbẹ̀ àwọn kèfèrí mẹ́kà wọ́n gba gbogbo ìyànjú wípé kí ọba habasha yẹn kó lé wọn kúò nítorí pé àwọn ti ríran rí i pé ìsìláàmù yìí pẹ̀lú irú ọ̀rọ̀ tá nàbì Muhammad sallallahu alaihi wasallam máa ń sọ yìí eléyìí tọ́jú alukur'ani ẹnìkan ò sí tí ó gbọ́ irú ọ̀rọ̀ yìí tí ó gbọ́ yé tí ò ní ṣe Islam torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo kèfèrí ayé àìláǹfààní àti gbọ́ nípa Islam ni lọ́ọ̀fà ni kèfèrí tún fi pọ̀ nítorí pé tí a bá rí àwọn èèyàn máa ṣàlàyé ẹ̀sìn Islam bó ti ṣe wá wàláhì ọ̀pọ̀lọpọ̀ kèfèrí ó di mùsùlùmí ṣùgbọ́n gbà tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀ńtẹ́ láwọn ń pèpè lọ sídìí ẹ̀sìn islam yìí tara wọn ni wọ́n fẹ́ gbọ́ kìí ṣe ti islam islam à ń fi ń wá oúnjẹ islam à ń fi ń wáyè tá a kẹsẹ̀ wa bọ̀ nínú ilé ayé ìlọ ọ̀pọ̀lọpọ̀ ń ṣe kìí ṣe islam òdodo ńgbà tó sọ gbogbo ẹ̀ náà tán ó ní ayé ah, èèyàn ẹ má gbàgbé o ńgbà tí bàbá ó fi wá bí epo ni wọ́n rọ sọ́kọ̀ bàbá alágbádá mo mọ ewé ti wọ́n nìsí ẹ mọ owó jáde níbi ó ti kí ṣé gbogbo ọ̀rọ̀ tó bá wọn sọ́tà mà òní wọ́n mọ owó jáde níbi ó ti kí wọ́n mú jáde níbi ó ti tẹ́rẹ̀ ó túmọ̀ sí pé wọ́n gángan fúnra ara rẹ lọ́kọ́lé ìwọ lọ yọ akẹ́tì ìmọ̀ kóbá dáwà nítorí pé ńgbà táwọn bá ti rí pé ńtọ́ ọ̀sọ́ àti sanwó ẹ̀ dáwà rẹ ti dànù torí di eléyìí báyìí Al-Imam Ibn Al-Qayyim ó ní ẹ̀sìn lẹ́sìn Islam tó bá yẹ pa ara ààrẹ ní polówó rẹ̀ nítorí tara wọn ni wọ́n máa sábà mú gbọ́ kì í ṣe tẹ̀sìn ọlọ́run ẹni tó fẹ́ ṣàlàyé ẹ̀sìn islam òdodo wọ́n tún sọ wọn nínú ẹni tó fẹ́ tara islam polówó oògùn tó fẹ́ tara islam polówó ndè tó fẹ́ tara islam polówó àgúnmu gbogbo tí ọ̀kan islam tí islam ní kẹ́ ẹ̀ dànù ìlò ń fẹ́ polongo ló kọ islam babaláwo burúkú tó ló ń pèpè lọ sí di islam tá a bá wá gba tirú tiẹ̀ yẹn ṣé káwa náà di páàbùn ká kul amantu billah sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀rọ̀ ńlá lélẹ́yìí ó nípìlẹ̀ tọ́jà pé tó bá ti sọnù máyà lọ́wọ́ gbàgbé ẹ̀. ọgbọ́dọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo lọ́kàn rẹ ọgbà pé kò sí kankan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah gbogbo nǹkan míì tó máa ń pè lẹ́yìn Allah gbogbo nǹkan míì tó máa ń sìn lẹ́yìn Allah ẹ̀dá Allahu ni Allahu ló dá ní ìsìn wá fi Allahu sílẹ̀ tí màá sin tí Allahu dá ọmọ sí èèyàn bíi tiẹ̀ èèyàn jẹ́ tàwọn ẹni tí ń sìn yàn ọmọ sí màláìkà tó ẹ pọ́ lọ́n lọ́dà ìyẹn jẹ́ tàwọn ẹni tí ń sìn màláìkà ọmọ sí àǹjànú tó ṣe pọ́ lọ́n lọ́dà ìyẹn jẹ́ tàwọn ẹni tí ń sìn àǹjànú ọmọ abọ́gibọ ọ̀pẹ igi tó ṣe pé tá a bá fi dáná ọ̀làríwò kẹjọ ọ̀pá èèpẹ̀ tó ṣe pé tá a bá kó dí títì àwọn kòtòkótòkòtò tó kórìí títì wa tí mọ́tò bá ń gbà tọ́kadà ń gbà tẹ́lẹ́sẹ̀ ń gbà kàdíkẹ́ ìní wọn á máa pè lẹ́yìn ọlọ́run níbo lọ́wọ́ fi làákà rẹ̀ sí. ìgbà tí ọmọ kan àbí bàbá kan nínú àwọn lárúbáwá àwọn ọmọ tiẹ̀ wọ́n gba Islam bàbá ò gba Islam àwọn ọmọ wa ń wá gbogbo ọ̀nà tó fi pe bàbá wá sí di Islam gẹ́gẹ́ bí sẹ́ńsà wa náà lónìí tí bàbá rẹ bá jẹ́ kèfèrí tí màmá rẹ bá jẹ́ kèfèrí ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ ọmọ pé ó ń ti gbìyànjú gbìyànjú pẹ̀lú bàbá màmá wọn ò gbọ́ wọn ọgbà ẹ̀gbọ́n yànjú tẹ́lẹ̀ yìí gbà àwọn ọmọ rẹ̀ ti gba islam bàbá wọn wá lọ sàkẹ́tì máa bọ̀ àwọn bá gbé òòsà wọn gbé òòsà lójoojúmọ́ tó bá ti gbé òòsà wọn lọ sọ sórí àkìtàn bàbá ìbádé yọba máa wá olúwa rẹ̀ ká yọ wá wá wá wá àwọn ọmọ òní ṣe bí gbàtà wọn rí bàtí èsì bàtà ní wá bàtí bàtà ní wá wọn lè bá wá sẹ́wọ̀n kí bàtà ọ̀bá sí lẹ́sẹ̀ nǹkan lè súnyàn lẹ́sẹ̀ àmọ́ ọ̀sà àmọ́ àbọ̀ wa ọ̀yẹ̀kọ́sà náà lè pariwo kó ibi ìmọ̀ wàjà rẹ̀ ìwọ tó ń bọ mi tọ́ba wa wá títí ọlọ́sàn nìkan lọ bá lórí àkìtà inú wa bí ah, kí ni ń gbé ọsọ síbi ìwọ tá a ní kọ gbà wá sẹ́nìkan wa ń gbé ọsọ bí ọsà tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta bàbá yẹn wá ronú pé ó yẹ kó sọ lè gbára rẹ̀ o torí pé orí àkìtà kò sí rúdọ̀ títí yẹn bá ń bẹ̀ wọ́n á sọ sínú ìgbẹ́ wọ́n sọ sínú ah, gbogbo àwọn òkú ń bẹ ti ẹran gbogbo ẹ̀ tẹ́lẹ̀ tó wá sí gbé yóò nu orí rẹ̀ yóò nu ara rẹ̀ pé má bínú má bínú tí mo sí ọlọ́fà olúwa tí <laughs> ti jẹ́ so bàbá àwọn adijọ́ kan náà ara kó tìjú ká ẹm ìwọ wá ń tiẹ̀ ọfẹ ògbójú gbà lọ́wọ́ àwọn wá ń tiẹ̀ hmm, kí pé máa sọ náà di mùsùlùmí yìí وأشهد أن محمدا عبده ورسوله ó lé mi náà di mùsùlùmí ló ti mùsùlùmí torí léyìí ò lè gbèjè èèyàn wọ́n ń gbé wọ́n lọ sọ sórí àkìtàn ó tó ẹ̀mẹ́ta kọ gbára rẹ̀ rí torí pé lórí ẹ̀kẹta bàbá ń gbé ìdàkọ lọ́rùn ni tó bá dé kọ bẹ́ wọn ìdá tìdà tìdà iná wọn gbé sọ sórí àkìtàn. bàtà lọ́wọ́ fẹ́ nìkan mànà nínú àwọn kèfèrí náà láyé john ń darí ibọ̀ ni láti fi tọ́ lọ òòṣà wọn wá wà láyè tọ̀gà tó yẹ pé gbogbo ẹni tí bá ti ń bọ̀ yóò máa ró òòṣà wọn ọlọ́run wá fẹ́ fi hàn pé ó sọ jámà kankan kọ̀lọ̀kọ̀lọ̀ kan máa ń tinú gbó bọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ń wá ń gúnkè ń gúnkè ń gúnkè ó fi gun orí òòṣà ń tán òòṣà táwọn ń bọ̀ ń bẹ̀ wọn ọwọ́ agun orí òòṣà ìgbà tó gùn tán lọ́wọ́ akẹ ìdí rẹ̀ lọ́wọ́ atọ̀ sí lórí dáadáa bí tí ẹ̀yin aráàlú yìí ẹ wá wo báwa kọlọkọlọ ti ṣe máa tọ àmọ́ orí òòsà yín ní ti a ah, ọ̀kan nu àwọn bàbá wa ni ṣé ọlọ́run wa ni ẹni tí kọlọkọlọ ń tọ̀ sí lórí a ah, àbùkù kan àbùkù kan ẹni tí kọlọkọlọ tọ̀ sí lórí èmi ò sí ọmọ bàbá ló ń di mùsùlùmí ọlọ́run bá fẹ́ mọ̀nà bẹ́ẹ̀ ni ẹ rí i pé ọlọ́run wa láàánú ni bó ṣe fi àwọn bàbá wa mọ̀nà nù kóore yóò tó tún á lórí àwọn ọmọ náà kọ́lọ̀ wọn bá kọ́ má bàjẹ́ ẹ jẹ́ káwọn náà gbìyànjú láti jẹ́ ẹni tí wọ́n máa polongo ẹ̀sìn Islam yìí fáwọn ẹni tí ń bọ̀ lẹ́yìn tiwa náà nítorí kó lè yọ ọmọ bá dórí wa kọ́ wa takú kó lè bá tún sàn dọ́dọ̀ àwọn mìíràn kó rí ọlọ́wọ́n bó lè bá kárí kó lè bá gbalẹ̀ kul amantu billah sọ pé mo gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ pọ̀ gan mo gbọ́ lọ́wọ́n bá gbọ́ lódodo mo mọ̀ pé nìkan la gbọ́dọ̀ sìn nǹkan míì lẹ́yìn rẹ̀ gbogbo yòówù kó lè máa ṣẹlẹ̀ láyé yìí yálà ọ̀dà àbí ọ̀dà ó dùn tàbọ̀ kan ọ̀ gbọ́dọ̀ fi sísin lọ́wọ́ bá lẹ̀ nígbà kankan báwọn èèyàn bá wá pọ̀ nídìí pàǹsìn lọ ọlọ́run náà lèmi ọmọ sí tí wọ́n bá sá kúrò nídìí pàǹsìn lọ ọlọ́run náà lèmi ọmọ sí nítorí pé ìtumọ̀ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò ní í ṣe pẹ̀lú pé tí nǹkan bá lọ báyìí báyìí ni màá máa sìn àmọ́ tó bá lọ báyìí báyìí èmi ò ní sìn má láéláé mùsùlùmí ò ní ṣe bẹ́ẹ̀ bóyá ọbọ̀ sí fún mi mo lówó ọlọ́run ní màá sìn ó kù díẹ̀ káàtó mọ̀tẹ́ni tó táwọn náà ọlọ́run náà ní màá sìn àwọn èèyàn gba tèmi ọlọ́run ní màá sìn àwọn èèyàn kọ̀ tèmi ọlọ́run ní màá sìn. qul huwa ahad allahu samad lam yalid walam yulad ahad. bẹ́ẹ̀ ni mùsùlùmí ní gbogbo ìgbà òru ni àbí ọ̀sán orí pọ́lọ̀ nìkan náà là ń sìn lórí ìrìn àjò àbọ̀wálé ọlọ́run nìkan náà là ń sìn wọn ọba àdúkòkò dúkùkù lájà mọ́ dánwò ọlọ́run náà ni bẹ́ẹ̀ ni mùsùlùmí máa wà qul amantu billah a sì dúpẹ́ fọlọ́ pé gbogbo wa náà láti sọ bẹ́ẹ̀ pa àgbọ̀ ọlọ́run ọba gbọ́ tí ọba ajẹ́kọ́ sọ bẹ́ẹ̀ ò ní láǹfààní àti wà ń bì lónìí sísọ bẹ́ẹ̀ tó ti sọ bẹ́ẹ̀ tó ti jẹ́ mùsùlùmí ló mú wà ń bì sọ wa rántí ijọ́ tí wọ́n sọ. So njẹ́ o sọ pé ashadu an la ilaha illallah njẹ́ sọ pé amantu billah o lè má kọ́ rẹ lẹ́ àmọ́ ti sọ wọ́n sọ tó bá wa ọba ti jẹ́ mùsùlùmí àní sẹ̀sẹ̀ wàá dá ọmọ dúró pé sọ pé ashadu an la ilaha ti mọ ma iná ló fi pé bá kún kékeré ṣáájú di toriko anabi sallallahu alayhi wa sallam oni kullu mawludin yuladu ala alfitra fa abawahu yuhawidanihi aw yunassiranihi aw yumajjisanihi gbogbo ọmọ pátá ni wọ́n máa bí sáyé lórí àdámà pé yóò jẹ́ mùsùlùmí ṣùgbọ́n bàbá àtìyá ló kó bá wọn ọmọ o bàbá àtìyá àwọn ní sọmá yahudi àwọn ní sọmá nasara. àwọn ní sọ máa di abọ́gibọ̀ ọ̀pẹ abọ́ná ọwọ́ bàbá àti màmá lọ́wọ́ àwọn torí ẹ̀ ńgbà tó máa yín kún kékeré ń àwọn ní mùsùlùmí kú a sì tún sọ pé àlìjáná ni lọ adúpẹ́ fọlọ́ yàtọ̀ bàbá rẹ̀ bá jẹ́ kèfèrí. ẹ rí i pé oore ńlá ọlá ńlá yóò máa bẹ fọmọ yín nígbà tẹ́yìn wà mùsùlùmí tọ́mọ bá kún kékeré àwa wí pé mójútó islam ọfà akékọ́rí ọ̀ǹtanra rẹ̀ dànù òní ẹ̀ sọ́lọ́n fẹjọ́ mi sùn ọ́ ni alákòóbá tiẹ̀ sálámà tọ́ba tiẹ̀ mọ́ lórí tiẹ̀ nìkan kọ́ dáyà jẹ kọ́ bá mọ́ kọ́ bá mọ́ ń ba àmọ́ ọmọ tó tún bí tó ń kún kékeré ńkọ́ gbàtí èsì ti kó bọ́mọ ni ó ń bínú ìfọ́tí tí wọ́n bá jí ọ láti fi sọ̀láàtì wọ́n jí ọ pé léńjó ọ yẹ kó o nu tí lé bá ń jó torí wọn gbọ́dọ̀ máa jí ọ fa kó kúkú jóná ráúráú kó kú dànù àmọ́ gbogbo ẹ̀wọ̀n ló ká ẹ̀ṣẹ́ wọn ah, ìyàwó eléyìí mọ̀ wọn láti ọba jí ipe gbogbo yìí lọ sọ obìnrin tí ó ṣe kú parí ọlọ́mọ mọ̀ fi ṣe tiwa obìnrin burúkú lélẹ́yìí ok kò burúkú náà nígbà tí ń di pé kó sin lọ. eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ kọ́ wá tó kọ́ sọ lẹ́nu kó tó kọ́ wà nínú ọkàn rẹ tó ọba ti jẹ́ kó ń lọ. torí ẹ̀ lànà fi sọ pé lẹ́yìn tó ti wà nínú ọkàn rẹ tó wí jáde ọgbọ́dọ̀ máa wá fi ṣèwà kọ́rọ̀ tó tọrọ ọlọgbọlọgbọ mùsùlùmí ni ọ́ o sì tún dúpẹ́ fọlọ́n bàbá rẹ mùsùlùmí bàbá bàbá rẹ mùsùlùmí bàbá bàbá bàbá rẹ mùsùlùmí agbó àárí ọmọ ọ̀daràn tí tún rí káfìrí tún ti rí ìwọ́n tẹ̀ sí lọ́wọ́ wá ń pè mùsùlùmí mùsùlùmí o rò pé eré ni mùsùlùmí ni o rò pé wọ́n kàn gba id card ni kọ́lá id card ilé sẹ́símẹ́ǹtì wọ́n fún ọ láì id card kó èyí sì wá ṣé wọn ò sìyàn fún láìdí card wọ́n ti sìyàn fún láìdí card. bó wà ní Islam wọ́n sọ pé mo gbọ́ lọ́ngbọ́ mùsùlùmí ni mí èyí sì lọ́n. tábà wí láwùjọ Yorùbá ní ìsìn ẹlòmíì tí ọ̀dá nǹkan mọ̀ yóò ní ah, àwọn mùsùlùmí la pọ̀ jù láàrin àwọn Yorùbá irọ́ ni irọ́ gidi irọ́ gidi nítorí pé wọ́n bí mi wọ́n sọ mí bùrẹ́mà wọ́n bí mi wọ́n sọ mí fatai wọ́n bí mi wọ́n sọ mí ní Khadija wọ́n bí mi wọ́n sọ mí ní mariamu ó mà kọ́lá sọ mí di mùsùlùmí bíi kí n sin lọ́hùn ẹ sin lọ́hùn ó kọ́ lásán ó lè gbé ọwọ́ jahannam nítorí pé ojúṣe tá à bá ń ṣe nínú ẹ̀sìn yìí kan nínú ẹlẹ́sìn yìí àwa kì í sojúṣe ọ̀kan fòókọ lásán jẹ́ mùsùlùmí ṣé islam ti wọ́n á sọnù o torí rẹ̀ ẹ pa sọ mí ní mùsùlùmí wọ́n sọ mí lórúkọ mùsùlùmí mùsùlùmí ló bí mi kò sọ mí di mùsùlùmí tí ń bá tí mi ìbá sin lọ torí ẹ̀ lànà sọ pé kul amantu billah thumma istaqim sọ pé mo gbọ́ ló ń gbọ́ lẹ́yìn náà dúró dọ́gba gbogbo tọ́lọ̀ ní ká ṣe máa ṣe gbogbo tọ́lọ̀ ní ká jìnà sí jìnà sí gbà náà lọ́jọ́ mùsùlùmí. àmọ́ jùmọ̀ àjẹ́ ń di mùsùlùmí ẹlòmíì ò ṣe sọ́láàtì láti sọ̀láàtì ìjùmọ̀ ọ̀sẹ̀ tó kọjá tòní ní òtòsí tí wọ́n sọ̀rọ̀ yóò ní mùsùlùmí mùsùlùmí rọ̀wò nù ẹlòmíì ó ti ṣe sọ̀láàtì káìn láti ọdún léyà tá a ṣe káìn ni níjọ́ tẹ́ẹ̀tún rí tẹ́ẹ̀ máa wo pé àbí mùsùlùmí àbí mùsùlùmí kọ́ ó tó bá dijọ́ túnú Ramadan kódà ẹlòmíì bá ọ̀ràn tiẹ̀ débi pé tí Ramadan bá dé gan wàláì yóò máa sọ pé àníyàn lọ́lọ́run ó wò tá ńlá níyàn ara nù ó sin lọ́n ó sì ń pera rẹ̀ mùsùlùmí torí rẹ̀ a gbọ́dọ̀ dúró dọ́gba ìdúró dọ́gba túmọ̀ sí pé ọ́ sẹ̀sìn ọ́ sẹ̀sìn ní pàápàá sí sẹ̀sìn wàá tẹ̀ láti ọlọ́ wàá tẹ̀lé ta nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam wàá jìnà sí ntọ́lọ̀ ní kò jìnà sí wàá jìnà sí tànàbí jagbemọ́ agbé àgbọ̀dọ̀ débẹ̀. ìgbà náà lọ jẹ mùsùlùmí o ó ṣeni láàánú fún ọ láwùjọ tó wà mùsùlùmí wà ń bẹ wọ́n ń sin lọ́n wọ́n ń gbìyànjú wọ́n ń bẹ lọ́n wọ́n jákàn ìwọ wa ń jẹ́ mùsùlùmí lórúkọ lásán ẹ sì jọ gbélé pẹ̀lú mùsùlùmí gidi tóun èyí fẹ̀sìn ọlọ́run ọba ṣeré ọ̀ wá tara rẹ̀ kẹ́kọ̀ọ́ kàkà ó ṣeni láàánú fún ọ tí ìṣòro kan bá ti lè bọ́ nínú ìgbésí ayé wọ́n lọ ń bá wọn lọ sórí òkè tẹ́ǹtà àbẹ́là méje méje oríṣiríṣi ìwọ ọmọ mùsùlùmí ó ṣeni láàánú fún ọ ìwọ tó pera rẹ mùsùlùmí wọ́n lọ ń bá wọn lọ sí ìsọjí ìsọjí oná ìsọjí oná alágbára ọlọ́run àtijọ́ náà sẹ́yọ láàrin ọgbà torí tọ́lọ́wọ̀n bá tiẹ̀ jọ pọ̀ tó ju abala kan ara rẹ̀ so wọ́n ní kútí ọba apáyàn tó bá sí yàn fìlà sọnù ọtọpẹ ọpadà sí ìdí Islam ó ṣeni láàánú fún ọ ìwọ tó jẹ́ mùsùlùmí tó yà jẹ́ pé wọn náà lọ ń gbẹ́bọ ọlọ́lọ́run ọ̀kọ́ àjò ń ti sọ bá pé lọ́lọ́run ti sọ pé òun ọ̀kọ́kọ́ gbẹ gbẹ́bọ ó ṣe fún ọ òpèrè rẹ láàfa wọn ló tún ní kó gbégbá lórí ọ ìwọ lọ ń pọ̀fọ̀ àfọ̀ ọ̀daràn gbà ń <laughs> kọ̀ọ̀kan nílé fèsì torí pé ibi ògùn lọ́wà pé ayé ẹ̀ fọ́nu ọlọ́mọ sọnù rẹ̀ pé ayé ẹ̀ lọ́yà fọ́ <laughs> bí o bá ṣe wà nù. so ṣùgbọ́n ó ṣeni láàánú fún ọ ìwọ tó yẹ kọjá pé ìdí Islam ló yẹ ká bọ ìdí ẹbọ la bọ ọ á di pé kúdé ọ á sọ sí ọ lẹ́nu pé bàbá ẹ sọ náà ìlà ìlọ́lọ́ oníkìlọ̀ wúta márùn láàílá ìwọ̀n gbọ́ láàílá Allahu akbar ọ̀daràn náà ní wì so ó ti bọ́ orí báyìí kul amantu billahi thumma istaqim sọ pé mo gbọ́ lọ́wọ́ ọba lẹ́yìn náà dúró dọ́gba ìdúró dọ́gba ní Islam gbogbo ntọ́lọ̀ ní kò máa ṣe kò máa ṣe gbogbo ntọ́lọ̀ ní kò jìnnà sí kò jìnnà sí bóòlù eléyìí ṣe lè ṣe ṣe tẹ́ ìbá ṣe ìbéèrè kò lè ṣe ṣe o ó lè má kí lọ́lọ́ ní kò sùn ó lè má kí lọ́lọ́ ní kò pàtì àfi kò máa ṣèbéèrè. aqulu ma sami'tum wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه فيما تأتون وما تدعون لتفلحوا مع المفلحين يوم التناد عباد الله inú àsìkò ńlá la wà oṣù ṣàbán oṣù kẹjọ nínú kàlẹ́ndà ìsìn islam oṣù tánàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó máa ń kẹnu rọ́sẹ̀sìn fọlọ́n lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ eléyìí tá a sì ṣe ni lójú kòkòrò páwa náà tá à ń wá rere tá a fẹ́ gba dáadáa lọ́dọ̀ ọlọ́run káwa náà sapásasẹ̀ láti kẹ́nu rósẹ̀sì fọlọ̀ nínú oṣù yìí yàtọ̀ sírò ìtàwọn èèyàn máa ń ṣe lóṣù rọ́jàbù tó kọjá tẹ́pátìgbà náà ni wọ́n ti ná lọ́lọ́gbaragada tí wọ́n ti máa kẹ́nu rósẹ̀sì títí ṣàbẹ́ títí rọmọdán yọ àjẹkùsùn mẹ́ta gbáko ni wọ́n fi ṣe sùyàm tọ́lọ̀ ọ̀bẹ wọn ìfìyàjẹrẹ ẹni ọ̀pọ̀ nídìí òdo àti àdádálẹ̀ kọlọ mọ sí wa lólódo kọ mọ sí wa láládàádálẹ̀ oṣù ṣàbáàní yìí nítorí wọn fẹ́ ká ṣe nínú rẹ̀ náà ló gbọ́ yẹn ìkẹnu rósẹsì fọlọ tàtinúwá kó o ṣe ìtọ́lọ́wọ́n bá bá ní kó o lè ṣe nínú ẹ̀ pàtàkì jùlọ ẹni tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ láti ìgbà tó sùn ti bẹ̀rẹ̀ ó lè máa ṣe lọ títí tẹ̀ bá àgbà tó sùn ọ̀tàn àmẹ́ni tí ò bá ti ṣe kankan rárá rárá rárá láti gbọ́ oṣù ti bẹ̀rẹ̀ tó sùn fi wá dá méjì ààyè ò sí fún ọ láti ṣe bẹ́ẹ̀ mọ́ káwá gbìyànjú láti rí pé bá a bá jẹ gbèsè kan tàwọn ọjọ́ kan nínú rọ̀mọ̀bọ́ọ̀nù tó ti síwájú ká san gbèsè yìí padà o kò sígbà tá a wá lè san gbèsè padà. kọba àjẹ kó tó dá méjì àbẹ́yìn ìgbà tó sùn bá ti dá sí méjì á san gbèsè yẹn padà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìnìkùnà fi gba àwọn ọjọ́ kan nínú rọmọdọ́nà tẹ́lẹ̀ kó san padà kó má jẹ́ kí mi ò wọlé wá bá gbèsè yìí lọ́dọ̀ òun káwá gbìyànjú láti rí pa sọ́ra fáwọn àwọn àdádálẹ̀ karambani eléyìí táwọn èèyàn dálẹ̀ tí wọ́n ń ṣe nínú oṣù ṣàbáàní yìí gẹ́gẹ́ bí tàhájúdù kan ọ̀tọ̀ eléyìí tí wọ́n máa yà sọ́tọ̀ fún oru tí oṣù yìí bá dá méjì kò sínú súnà anábì sallallahu alaihi kò sínú tọ́lọ̀ fi pa wá láṣẹ àdádálẹ̀ lásán ni lọ́dọ̀ àwọn aládàádálẹ̀ yìí àwọn ní òru dájí ṣàbán òun náà lóru al-Isra wal-Mi'raj òru tọ́lọ̀ wọn bá gbé ànábì rìnrìn àjò òru tó sì gbá ànábì lọ sí sámà títí láti sámà kínní dórí ẹ̀keje tayọ ẹ̀keje àwọn wá sọ yìí pé àgbọ́yé tàwọn ní pé òru yẹn lọ́lọ́run sọ nípa rẹ̀ pé fiha yufraku kullu amrin hakim òru yìí là á máa kọ àkọọ́lẹ̀ ntí ó ṣẹlẹ̀ lọ́dún kan láti òru ìdajì ṣàbánu tọdún yìí títí di òru ìdajì ṣàbánu tẹ̀mí àgbọ́yé yẹn ò ṣe déédéé àyà yẹn ò sì tọ́ka sí ní tí wọ́n fẹ́ ìntàyà yẹn ń tọ́ka sí ni òru Laylatul Qadr tọ́lọ̀ yẹn lẹ́dàá sọ nípa rẹ̀ pé Laylatul Qadri khayrun min alfi shahr orúlé Lailatul Qadr lọ́lọ́ máa ń kọ àkọọ́lẹ̀ tí ó ṣẹlẹ̀ láti orúlé Lailatul Qadr tòní títí di Lailatul Qadr tọdún tí ń bọ̀. ìtàní amójútó wọ́n sá fún ìtàní kí wọ́n sá fún ni wọ́n tẹ́bàtì sọ́ba tó orúlé Lailatul Qadr sanabi sọ pé man qama Lailatul Qadr imanan wahtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá dúró sẹ́sìn fọlọ́n tó ṣe sọ̀rẹ́ lóru Laylatul Qadr ọlọ́run ó ṣe àforíjì gbogbo ètò ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ló forú Laylatul Qadr tó kọjá sí ebi tébù lẹ́tẹ́ àtàgà ládùúgbò yín tẹ́ ń kọrin tẹ́ ń pè ya alágbájá mú wa bàbá alágbájá mú wa wọn ni Laylatul Qadr òru olóore wọn kọrin ni èyí tó bá ní wọ́n bù wẹ̀ làwọn á máa bù mu èyí wọ́n bù mu ni wọ́n á máa bù wẹ̀ èyí tí ọdún lẹ́sẹ̀ lọ́gbà ń bẹ̀ ọlọ́run lọ́ọ́ mọ iyejọ́ táwọn ti ń dájọ́ ní mọ́ṣáláṣí tiwọn àní kan mọ́ gbọ́ níbi ijọ́ méjì kan sẹ́yìn lèmọ́mù yẹn sọ fáwọn yẹn o ẹ má sáláì wá o ẹ má sáláì wá o á ṣe àdúrà ní <laughs> bẹ́ẹ̀ ni kò ní kàn yín nígbà tó jẹ́ pé ẹ̀yàn ọ̀dẹ́sìmà nígbà ti dẹ́sìmà gbogbo ìlànà ṣètọ́ni náà lẹ́ẹ̀ máa tẹ̀lé ẹ lérò pẹ̀ lọ torí àwọn sọ pé kọ̀pọ̀ lópin gbogbo ń tẹ̀sí àdáadáa lẹ̀ kò kéré lópin ìgbà gbogbo ń tẹ̀sí súnà ànábì ni wa wa torí ẹ ẹ jẹ́ káwọn láti ẹni tó pàṣẹ dáadáa tá a bá ṣe orí ara la ṣe fún a ṣe fọlọ àmọ́ ó ṣe nítorí tọlọ àmọ́ ara rẹ ló ṣe fún torí kò wọ́n ló jèrè rẹ̀ man amila salihan fali nafsi ẹnikẹ́ni tó bá ṣe dáadáa orí ara rẹ ló ṣe fún wa man asaa fa alayha gbogbo ẹni tó bá ṣe àìdá orí ara rẹ ló ṣe fún kọ́lá ẹlẹ́dàá ọjọ́ da fún aláì kọ́dà fún alálùkìyàm kárántì nígbà tá à ń sọ nípa tó wá nínú hadithi. sànàbì sallallahu alayhi wa nipa nípa àgbàgbọ́ òdodo sáàsì tún mẹ́nuba ntọ́jẹmọ́sù ṣàbàn kárántí pé ẹnìkan ló fi gbogbo dáadáa yìí àtàwọn dáadáa míì ló fi kọ́ wa ọ̀nà lọ́gá wa anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀gá wa yìí ó ní ìwà ńlá lórí wa eléyìí tá a gbọ́dọ̀ máa pé fún nínú rẹ̀ ọ̀nà ní máa ṣe fún ó sì sọ nínú ẹgbàá wa kan wípé ẹ ní mi máa ṣe àsọ̀látù fún mi ní òru àtọ̀sánjọ́ jùmọ̀ òru jùmọ̀ àti bẹ̀rẹ̀ látànà gbogbo alhamis tóòrùn bá ti wọ̀ òru jùmọ̀ àti bẹ̀rẹ̀ ọ̀sán jùmọ̀ iná làwọn à ń bẹ̀ láti gbàtà alfajari ti yọ lónìí tóòrùn ó tún fi wọ̀ wọn náà jẹ́ ọ̀kan nínú ẹni tí ó kópa nínú mi máa ṣe àsọ̀látù fọ́gà wa muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ àsọ̀látù tánàbì fi mà wá tó fi kọ́ wa.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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والمشركين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد محمدا رسول الله حي على